tí adákẹ́ta jẹ́ pé olè àtàkì wọn ìgbà tí mò ń jẹ̀wọ̀n kíkí tó jọba wọ́n pa owó labí kan owó labí yẹn eré àbí tí mò ń gbé ilé òkè òkun eré abẹ ló ń gbé gbogbo àwọn tí wọ́n gbọ́ ibi mo fẹ́ jẹ ṣọ̀hún wọ́n ń ṣàánú mi ni ibi ibi tó ti pààyàn ni wọ́n ti fẹ́ lọ jọba ẹ má jẹ́ kí a máa gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ṣé ẹ rí ta bá rí ẹni tó jẹ́ òde ẹ jẹ́ ká fà àwọn ọlọ́pàá wà níbí ẹ jẹ́ ká sọ fún àwọn ọlọ́pàá ẹ jẹ́ ká sọ fún wọn tẹ bá rí ẹni tó yẹ pé ẹni tí ò ṣàgbàfọ̀ tó ń káṣọ wálé ẹ̀yìn ọmọ pé olè ló jà ní you understand ẹ rí ojú olè ẹ̀ mú ẹ sọ fún àwọn ọlọ́pàá ẹni tí ẹ bá ṣọ ló ní ìwà ẹ tí ẹ ṣọ wípé kí ni ó ń ṣe ẹ jẹ́ ká sọ fún àwọn ọlọ́pàá so ẹ má jẹ́ kí àwọn olè kí wọ́n gba ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ àwọn tí yẹ pé àná àwọn mò ń sọ fún wọn wọ́n ní jẹ́ wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n ń pa owó labí wọ́n dé ẹ̀kọ̀ọ̀kan ni orú yẹn ṣẹlẹ̀ kò jẹ́ síbi tí wọ́n ti ń ká jìyà lẹ kò síbi tí wọ́n ti ń pààyàn nílò ìbò kíkà wà Washington ni mo wà every day wọ́n láti pa at least five people ló die ó tá ni mo sọ ní Chicago at least márùn láti kú ẹ bá wo tẹlifíṣàn lálẹ́ báyìí wọ́n ti máa sọ pé èèyàn báyìí ti kú èèyàn báyìí ọmọ kù wọ́n ti pa báyìí pọ̀ nítorí ó jẹ́ ìlú òyìnbó wọ́n ń pààyàn mo ní ẹ̀kọ́ ni a gbọ́ pé wọ́n pààyàn níbí àjẹwò gbogbo ariwo yẹn lẹ̀ pọ̀ but a ti ẹ̀bẹ̀ fún wọn pa ẹnikẹ́ni ó dẹ̀ wà ní ọwọ́ wa kí a make up mind wa pé tí àwọn èèyàn bá wá ní December wọ́n á sọ pé a mọ̀ pé ti change a fẹ́ kí wọ́n máa wá sílé nítorí tó bá ń wá sílé àwa la máa benefit from it àwa la máa benefit from it nítorí ẹni tó bá wá fún Christmas á kó owó wá ni a sọ pé kẹ lọ jà lólè o ìlú ìjọba ti pẹ́ kó wá láti ìlà ìlà ìlà ìlà ìlú ìjọba àsọkọ́ nìyẹn o a náwó owó tó bá ná nílùú á dọ́dọ̀ wa náà ṣé nǹkan tí mo sọ yé wa so nǹkan tá a fẹ́ nìyẹn so credo tá a fẹ́ ṣe yìí it is to bring gbogbo wa together as nǹkan tá a fi pè ní carnival carnival àsìkò ìdùnnú ni àsìkò ìdùnnú ni and nǹkan tá a ti fi sí around that time òun náà ni wípé tá a fi sí àsìkò yẹn òun ni pé àsìkò ọdún ni mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe everybody lọ́lọ́ ṣiṣẹ́ nìyẹn around Christmas inú everybody ní dùn nítorí ó tún jẹ́ ìparí ọdún inú àwọn tí wọ́n ṣe kìrìsìtẹ́nì inú wọn wá dùn pé àwọn tiẹ̀ rí ọdún ọdún ọdún lọ sópin inú wa dùn oríṣiríṣi inú àdùn àwọn kìrìsìtẹ́nì wá ní Christmas lọ́jọ́ bíi Jésù so ẹ jọ ẹ jẹ́ kí a jẹ́ kí December yìí kó yàtọ̀ kó jẹ́ pé àwòrán èèyàn nítorí à ń lọ káàkiri sí à ń sọ fáwọn èèyàn pé kọ́ wálé ìmọ́lẹ̀ ti dé iye òkùnkùn láti paradà ìmọ́lẹ̀ ti dé kò sí kò ẹ sọ fún wọn pé kò sí wàhálà lóògùn mọ́ṣọ́ gbogbo ilé kan kà ní social media irọ́ ni you understand òfò ni ayé àgbà òfò ni ọdún ọjà ni ohun tí òun sọ fún wọn pé kò sí wàhálà kò sí wàhálà lóògùn mọ́ṣọ́ mo rẹ sọ kankan fún wọn wọn ní mo ní ṣe ẹtì gbọ́ nǹkan tí mo sọ rí lórí social media ẹ èèyàn kò ń bá rẹ̀ já ìyọ̀nà sẹ́yìn mo ní ẹ̀jẹ̀ gbọ́ pé mo sọ nǹkan kan so kò sí já nìyẹn ká ní ìjà wà ẹ máa gbọ́ ilé àsọtì ní àsọtì ilé àsọtì ní à mo ní kò sí yẹn. àgbà tó lómi ń lè pariwo àbá. ẹjẹ ṣe ẹjẹ sọ gbogbo fún mi ẹjẹ sọ gbogbo fún wa o ṣé ẹni láti wà ń dùn kìrìsìtẹ́nì lèmi mùsùlùmí nìwọ kò sí dà o màmá tó bí bàbá mi bàbá mi ló jẹ́ kí n joyè òun ni prince ọmọọba òun ló jẹ́ kí n joyè màmá tó bí ní ilé kápẹ́ ní ní màsífà ibẹ̀ ló kú sí mùsùlùmí ni ọdún márùn-ún lẹ́yìn tí grandmother mi kú màmá bàbá mi kú bàbá mi sì máa ń tẹran bàbá mi kìrìsìtẹ́nì ni bàbá mi sì máa ń tẹran lẹ́yìn ọdún márùn so gbogbo wípé eh, kristẹni ó fẹ́ ṣe kínní eh, ìdajì ilé ilá oyè tó bá mú èèyàn mẹ́wàá mẹ́sàn ni wọn mùsùlùmí ni wọn ṣé mo bá lè mi jà ṣé èkó tí mo sọ yẹ yín mo ní ọgbọ́n mo dẹ̀ ní òye láti mọ̀ pé mi ò lè máa bá àwọn fámìlì mi jà nígbà tí wọ́n gbé gbogbo wọn mùsùlùmí ni wọ́n. ṣé ìkan tí mo sọ yẹ yín ẹ jẹ́ kí a wà pọ̀ ká wà ní ìṣọ̀kan ẹ jẹ́ ká rí ara wa bí ọmọ Ògbómọ̀ṣọ́ ni o ṣé ìkan tí mo sọ yẹ yín ẹ má jẹ́ ká ríra wa oníṣẹ̀ṣe lélẹ̀ mùsùlùmí lélẹ̀ kìrìsìtẹ́nì lélẹ̀ ṣé nígbà táwa dàgbà nílùú yìí o àwọn òmò àmọyẹ o tẹ́mi bá wálé fún ọdún fún ìgbà màmá bàbá mi inú wa máa ń dùn mí wọ́n ń pẹran fún ọdún kí ló kàn mí wípé mùsùlùmí ni inú mi jẹ máa ń dùn pé mùsùlùmí ni nítorí àwọn ọ̀gá máa jẹun ọdún. àwọn ọ̀gá máa jẹun ọdún iṣẹ́ ìkọ́ tí mo sọ yẹ yìí kò dẹ̀ sí nǹkan tó kàn mí wípé kìsẹ́nì ni mí mi ò lè jẹun mùsùlùmí kí ló kàn mí pẹ̀lú yẹn alápatà tó ń pẹnu tá a rà ní. àtẹ̀jà bísímìlẹ̀ yóò fi lù lọ́rùn. ẹni tó wà pẹ̀rọ lónìí ló tó pẹ̀rọ ó ṣe ìdílé ṣé ìyẹn ìyẹn ìyẹn wá ṣe pé torí mo jẹ́ àlùfáà tẹ́lẹ̀ ẹran yóò ní dùn. kí ló kàn kò sí nǹkan tó kàn mí ẹ jẹ́ ká ríra wa ẹ jẹ́ ká ríra wa bí ọmọ Ògbómọ̀ṣọ́ wípé Ògbómọ̀ṣọ́ ni mo ti wá o ṣé ẹ rò gbogbo ìgbà lọ tí mo lọ sílùú Èkó tá lọ káàkiri kò sẹ́ni tó ń sọ fún mi eh, eh, eh, kábíyèsí àmì Muslim Ògbómọ̀ṣọ́. I'm a Christian. Gbogbo ẹ̀sọ́ pé I'm, I'm from Ògbómọ̀ṣọ́. Nítorí ọmọ ẹ̀sọ́ nìyẹn. Kò sí ẹni tó wọ pé I'm a Christian Ògbómọ̀ṣọ́. Ìfúdà wọn á introduce ara mi sí nítorí àwọn eh, ọmọ pé pastor ní eh, I'm a Christian Ògbómọ̀ṣọ́. Màá wò pé kí lè lè sọ. Kí ni kò ní ìtumọ̀? Ṣé ìtàn tí mo sọ yìí? Ìkan náà ni gbogbo wa. Ṣé ìkan tí mo sọ yìí? Ẹ jẹ́ ká wà bí ìkan náà. Bẹ́ẹ̀ ni mo ti fẹ́ ká wà o. Èmi ò wá jọba Kìrìsìtẹ́nì, mi ò wá jọba Mùsùlùmí ọba lórí gbogbo ẹni gbogbo bẹ́ẹ̀ ni ẹjọ́ la ṣe ń lọ ní dísẹ́mbà yìí mo bẹ̀ yín nítorí ọlọ́run ẹ jẹ́ kí àwọn èèyàn tí wọ́n máa wá ẹ jẹ́ kí inú wọn dùn pé àwọn wá sí ìbò wọn. ṣé nǹkan tí mo sọ yẹ yìí ayé àdàkọ́ máa kábàámọ̀ ẹ má jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n kábàámọ̀ wípé ah kí wọ́n tó tún rí mi lóògbé mọ́ṣọ́ but I fẹ́ you wọ́n sọ wípé ah lọ́dọọdún mama wá lóṣooṣù mama wá regularly bẹ́ẹ̀ la fẹ́ o ṣé ọ̀rọ̀ mi yé yín ẹ̀yin ni future ìlú yìí o ẹ má jẹ́ ká lé àwọn èèyàn wa ẹ má jẹ́ ká lé wọn padà ẹ jẹ́ tí wàá sọ eléyìí tó tún important nǹkan kan tó dá mi lójú tó ní mo ṣe wo gbogbo yìí òun ni pé ìlú yìí ilé iṣẹ́ máa pọ̀ tó máa wà. ẹ jọ mi ò sọ láti dánú yín jù mò ń sọ òdodo fún yín ni o torí pé mo fẹ́ kí inú yín dùn mò ń sọ nǹkan tó máa ṣe fún yín. Ó ṣeé ṣe kò ṣe pé mò ń dánu yín jò mo sọ wípé mi ò ṣe olóṣèlú òṣèlú ló lè sọ fún yín pé báyìí báyìí kó fún yín reason ọdún mẹ́rin ló máa fi wà bẹ́ẹ̀ àbọ̀dún mẹ́jọ èmi wà bí títí ni. so èmi ò lè mi ò ní parọ́ fún yín nítorí tí n bá parọ́ fún yín tó bá yá ẹ̀ sọ nítorí mi ò kúrò mẹ́ẹ̀ ẹ sọ pé a ṣe bí nǹkan tó sọ fún wa ní ọdún mẹ́jọ ìgò yẹn years ago yẹn eight years ago ó ò ṣe èmi sọ fún yín wípé nǹkan tí a fẹ́ ṣe fún ìdàgbàsókè number one is to get companies to come. kí àníṣe lọ́wọ́ ṣé nǹkan tí mo sọ yé yín a fẹ́ kí àwọn èèyàn níṣẹ́ lọ́wọ́ ẹ jẹ́ n sọ fún yín ọ̀rẹ́dì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń bá mi sọ̀rọ̀ ọ̀rẹ́dì pé àwọn fẹ́ gbé ilé iṣẹ́ wá síbí ẹ jẹ́ n sọ fún yín o ẹ̀yin tẹ̀jẹ́ ọ̀dọ́ ìlọsíwájú ìlú wa ọwọ́ yín ló wà o ẹ̀yin náà máa gbà síbi iṣẹ́ yìí o ẹ má jẹ́ ká lé àwọn èèyàn lọ o ẹ jẹ́ sọ gbogbo fún yín àwọn èèyàn ń sọ fún mi already wípé ìjà ń ṣẹlẹ̀ lógbómọ̀ṣọ́ wípé ṣé àwọn safe láti wá mo sọ fún wọn wípé e, social media nìyẹn kò sí ìyẹn lógbómọ̀ṣọ́ mo ṣe mọ̀ pé gbogbo èèyàn kan ló lè bí mi ṣé nǹkan tí mo sọ yé yín àwọn ẹlòmíì tó bá ti ka nǹkan ní orí social media wọ́n ti assume pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ṣé nǹkan tí mo sọ yé yín wọn inú anybody ò lè dùn láti wá sí ìlú wa ọgbọ́n pé àwọn èèyàn ń lé ọba lóko ta ló fẹ́ lọ sórí ìlú bẹ́ẹ̀ yẹn ẹlẹ́gàn sọ̀dọ̀ tọ̀ wọ́n ní tọ́ bá lè lé ọba lóko àjèjì kí ni àjèjì kí lọ́ba jẹ ká lè jà ṣé ìgbà tí mo sọ yẹ yín ẹlẹ́gàn mo fi ṣètàkùn ni ṣé nǹkan tí mo sọ yé yín ẹ má jẹ́ kí a ṣe nǹkan tó máa lé àlejò lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ wá àlejò ni wọ́n sísè wọn jẹ́ àlejò tó wá fẹ́ dálé iṣẹ́ lẹ̀ àwọn òyìnbó wà nínú wọn Chinese wà nínú wọn ẹ̀rù á bà wọ́n wípé tó bá lè ṣe báyìí báwo ni kí ló máa ṣẹlẹ̀ sáwọn so ẹ jẹ́ kí a ṣe dáadáa let's give people what I call a good impression this December ṣé nǹkan tí mo sọ yẹ yín kí inú wọn dùn wípé ìlú yẹn gbogbo nǹkan táwọn ká lórí social media kò sí nílẹ̀ òṣèlú mo wà níbẹ̀ December nǹkan tá a fẹ́ kọ́ máa sọ díẹ̀ níbẹ̀ gbogbo nǹkan tá a kò sí wàhálà ń bẹ̀ mo wà níbẹ̀ ní December and Ògbómọ̀ṣọ́ ni wá o à ń ṣe Christian Muslim àwọn oníṣẹ̀ṣe o ẹ má jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ mọ́ ẹ jọ ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ ṣé ṣé ọ̀rọ̀ mi yé yín so ẹ má jẹ́ kí àwọn èèyàn máa rò pé ìṣe la pín àwọn kan wà níbí àwọn kan kò síbi kankan tí gbogbo wa o ibì kan ojú kan ni gbogbo wa tó bá jọmọ ìlú yìí ojú kan la wà ṣé nǹkan tí mo sọ yé yín bẹ́ẹ̀ ni kẹjẹ ká ṣiṣẹ́ ẹ ṣe gan ipe ẹ wá ṣé nǹkan tí mo sọ yé yín àjọṣe wa ó máa ó máa gbà ó bẹ́ẹ̀ ṣe nǹkan tó fún yín nǹkan kan tí mo fẹ́ sọ fún yín òun ni wípé mi ò mi ò ní mi ò ní dójú tì yín kàǹgbọ̀n mi ò ní dójú tì í mi ò dẹ̀ ní parọ́ nǹkan tí ìgbà yìí lè ṣe mi ò ní parọ́ ẹ̀ fún yín òótọ́ ni òótọ́ lẹ máa bá ọ òótọ́ ni òótọ́ lẹ máa bá ọ ẹ jẹ́ n tún sọ kankan fún yín kò sí ọmọ Ògbómọ̀ṣọ́ tó ju ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ kò sí àwọn aráàta o tí ó jẹ́ pé ojú máa tì bí kò jọ ọmọ Ògbómọ̀ṣọ́ òótọ́ lẹ ń sọ fún nínú yín máa máa dùn wípé ẹ jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó tó mi yẹ mo tún fẹ́ sọ èdè èmi ọba Ghandi mi ò ní dójú tì yín ọ̀rọ̀ sì ń bá sọ lẹ́sìn máa bá nìyẹn o mi ò ní parọ́ fún yín òtútọ́ ni mo máa máa sọ fún yín ṣé ṣé oyè yìí ẹ ṣe ọlọ́run òjò ní dójú tì yìí nígbà tẹ́mi bá jẹ́ ọba mo ti sọ fún yín o ẹ get ready ìbùkún ó ń bọ̀ nílùú yìí ẹ má gbàgbé ìgbà tó sọ twenty five years àkọ́gédé sọ twenty five years is a generation we are believing pé in another twenty five years láìfù gbogbo wa á ti change. ọkọ mi àìtí ìlọ́dún kan à ń jẹ́ yìí ní sátidé la ṣe máa rí friday láti mọ̀ ìgbà tí mo dé ìlú yìí <laughs> ẹ jẹ́ sọ léèkì tó máa lọ oríta náírà ni mò ń gbé mo kàn notice pé tí bá ti dé area kan kí ló máa ń rùn bí bí ìgbẹ́ báyìí. èmi ò sọ̀rọ̀ ilé ẹ̀ o mi ò mọ ẹ̀ o èmi ò mi ẹ̀ o èmi náà sọ̀rọ̀ ni o. no toilet. ó pé èèyàn kan wá sọ fún mi wípé ilé ẹ̀gbẹ́ ilé wa ń bẹ̀ yẹn. short put. ẹ wọn ò ní toilet. so tó bá ti ṣe kíní wọn á sọ síbi kan short put rẹ. èyí náà lẹ́wọ̀ èyí lẹ́yìn tó. but anyway sọ̀rọ̀ mi yé yín. so ẹni yẹn wá sọ wípé báwo ni wọ́n ṣe máa ní toilet ìgbà tí ò sómi. Ah, mo ní kò sómi bí báwo. wọ́n ní kò sómi wọ́n ní mi ò ń yọ lókun wọn ṣe. akíntọ́lá ò yọ mọ́. ìyẹn ló jẹ́ kí n ṣe ọ̀rọ̀ omi o. ìgbà tá a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ omi wọ́n ní kò lè ṣẹlẹ̀ government officials wọ́n wá sí palace politician wọ́n sọ fún mi wípé twenty five years lómi ò ti yọ báwo la ṣe máa ṣe omi yìí sí wípé kò lè ṣẹlẹ̀ omi ti dé water works o wọ́n ti dé reservoir ta ló mọ̀. omi ti dé reservoir lẹ́yìn oṣù méje a gbé omi dé reservoir ẹ jẹ́ n sọ fún yín ẹ jẹ́ n sọ kankan fún yín determination tí gbogbo wa yìí bá ní ìlú wa a ní ability láti jẹ́ kó lọ síwájú. ó tọ́ ni mo sọ fún yín yẹn ọ̀pọ̀lọpọ̀ sọ pé kò lè ṣẹlẹ̀ wọ́n sọ pé wọ́n ní mo fi ń tí mo fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ní nǹkan ọkọ̀ kò sẹ́ni tó dáwó jù mí lọ ní ọ̀rọ̀ omi yẹn kò sí o tó mo sọ yẹn tí a pè publicly mo sọ kò sí ẹ sọ fún yín mo sọ fún wọn mo ní ṣé mo wá ya wèrè màá fi owó sí nǹkan tí mo wù pé kò ṣeé ṣe kò sẹ́ni tó dáwó tó tó mi tó rèézi owó tó tó mi because I see a new town I don't see the old Ogbomọ̀ṣọ́. I see a new star. That's what I see. Àìkòótọ́ ni mò ń sọ fún yín lẹ́yìn yìí. Ẹni tó bá ẹni tó bá pẹ́ díẹ̀ sí ìlú yìí, ẹ̀yìn àríyàtọ̀. Ẹ̀rì. Àní jápamọ́. Ẹ̀rì. Àní jápamọ́. Ṣé ìkan tí mo sọ yẹ yín? Ẹ̀rì ẹ má wọ̀lì. Àpárọ̀ fún yẹ. Ló japa ege. Ṣé ìkan tí mo sọ yẹ yín? Òtítọ́ lẹ́ máa máa gbọ́ lẹ́nu mi yóò dẹ̀ ṣì máa rí òun ni mo sọ fún yín ọlọ́run ràn yín lọ́wọ́. ẹbí ọ̀ṣọ́ ọmọ òru bá tẹ́tẹ̀ o àkàtàkà lọ́mọ ọmọ gẹ́lẹ́gbẹ́ ìyá bí ìtì ọmọ níyà ìṣáṣí àdìlẹ́ pọ̀rọ̀ bí àpọ̀dí ẹbí ọ̀ṣọ́ ọmọ ọmọ láwùjọ. ọ̀rọ̀ àìsíkò tó ní báwọn lọ ẹ ká sáré kan Ògbómọ̀ṣọ́ àti

yín ọ̀dọ́ ni gbogbo yín báyìí ókè o ti sú ẹ̀ àtẹni tó gbọ́ ọmọ wa náà ọ̀dọ́ ni ókè ah, ọba ó gbogbo ẹ̀ ọ̀gá ṣe wá kọ́ bàbí. Eh. interview ò ṣe rán bí báyìí. Ah. Àwọn arábìnrin. Ei, ei! Zé Caticô. Thank you. kò lè gbé ilé àbí sẹ́nà. All right, to all the viewers at home who has been watching this morning. We say thank you for watching us. Uh, this has been the situation at Ogbomosho Palace. and uh, you can see the numbers of Ogbomosho youth who come out this evening to have an evening with His Imperial Majesty Oba Gandhi Afolabi Olaoye. That has been the situation, both old and youngs both women and men, they are all together. They came out this evening to have a wonderful moment with His Imperial Majesty, Oba Gandhi Afolabi Olaoye. Now this is Ogbomoso Palace. Now as you can see, people are coming out in mass, in thousands. All of our brothers at home. Uncle Leke, welcome sir. Now that is the situation. Both Okada people, they really love our king. Welcome, welcome. That's the situation with Ogbomoso King this evening. And he has addressed the youth about the upcoming Ogbomoso Cradles Carnival, how we are going to welcome all the visitors, the guests that will be coming around all over the world. That has been the situation. That has been the subject of discussion with our king today. That's the situation. He also speak with them and this discipline. So that has been the... All right, all right. Uh, that, that has been the situation with Okomoto. Uh, both the youth, both the youth. Uh, right. That has been the situation with Ogbomoso youth. Welcome, welcome. Really thanks everyone for coming. <laughs> yeah, this is honorable. Uh, honorable, what, what, what do you see about the, the, the Imperial Majesty address today? Highly impressed. Uh-huh. I exonerate this king. Okay. very liberal. And a patient king. And we really appreciate you. That's Honorable Paul Onirese. Thank you for coming. We really appreciate you. Thank you so much. That has been the situation with the guests coming around this evening to have an evening with His Imperial Majesty. Welcome, sir. We say thank you to everyone for coming. Really appreciate all of you. Thank you, thank you, thank you. Uh, look at the youth are still coming out. Uh, they, they really have a wonderful moment with the king. Officer. So we really appreciate everyone for coming. This is Ogbomosho Asian Palace and it's still under construction. Uh, by the time you come over by December time for the Cradles Carnival, you are going to enjoy Ogbomosho in a bigger form. But as at this moment, with this is situation with the palace, and we are expecting everybody who comes around today to have a wonderful moment with the king. Ah, salam alaikum àkú ẹni báwo lẹ rí ọ̀rọ̀ tí kábíyèsí báwọn èèyàn wa sọ. Thank you. That's another part of the guests who come around today to witness the situation. Uh, ah, Salaam alaikum, Imam. Gbogbo ah, ṣẹ́yìn náà gbádùn ọ̀rọ̀ tí kábíyèsí sọ lẹ́nu kábíyèsí o. all right. àwọn ọ̀dọ́ tó ń bá ṣe àtúgbò ayé ló jáde. all right all right. thank you thank you. So this has been the situation. This is Ojagbo area of Ogbomoso, where everybody are very, very much turning around because of what the king also said today. And uh, both old and young, everybody leave what they are doing. Gbogbo àwọn ìyá aládìẹ náà náà fadìẹ wọn lẹ̀ dáwọ́ sí i ọwọ́ agbọ́ nǹkan tó bá ń sọ. ok ok ok ẹ̀yin ò ń ṣarọ́ba fín ẹ̀yin ò ń ṣarọ́ba fín. All right, all right, all right. That has been the situation at Ogbomosho Palace. And uh, Thank you. Mr. Nayo, one of the proud members of a LMJ team, is very, very much around. Good evening, sir. Uh, well, how can you describe uh, His Imperial Majesty uh, speech today? Wow, wow, wow. In fact, it's a word of peace. Uh, and for real, he's a man of himself. Mm. He doesn't fear anybody. I can see it today. And no wahala. For real, no problem. Ògbómọ̀ṣọ́ ni wá ọmọ akin ni ọmọ akin òun ṣojo kábíyèsí wa gò ṣojo àwọn ọmọ ìlú gan a lè ṣojo. all right so by, by December by December time are we gonna expect your friend from abroad to come around for the Credulous Carnival sir. well well well well well. A lot of them have been calling me. Right. They are coming down for real. All they right. are coming down for real. right. So with you, Ogbomoso is gonna be out by December. All right, that's a wonderful man in the city of Ogbomoso, a proud brother of Agbanoki in the city of Ogbomoso land. <laughs> All right. ẹ um, my name is abdulhamid we are very great to meet his imperial majesty but we have one problem in Nigeria area unity when there is unity there is going to be progress with the way he speak today we can see that the is man of these people and he is ready to make Ogbomoso community well expand. Now, when you talk about SSC, most of about SSTL, and there's no industry here. Okay, With the way we speak, then we come to some of Israel. We come down to the nation and establish a very big business that will empower the use of Okoso. Yeah, it's already promised. Then please let all of you show showing this all over the world supporting is a, is not a man of himself, he's a man of himself and he's a man for his people. One progress for all. Thank you. Thank you very much. One love, one love, one love. Yasew, Yasew, Yasew, Yasew. Yasew, Yasew, Yasew, Yasew. One love, one love. Thank you, thank you, thank you. Ah. Uh. Ọba wa Gáàndì ọ, Ọláoyè, Olùmọ̀ gẹ́gẹ́ bá. Uh, good evening, madam. uh, can we meet you, please? My name ah, okay. Today, it, it seems your face looks new, uh, not totally familiar. Is this your first time of visiting Ogbomoso Palace? Uh, so what do you do in the city of Ogbomoso? Ah, you work in out. Ah, okay, that's a nice one. Uh, today, being an hospitality business, uh, uh, how do you wish to intend to uh, welcome the guests that will come around by December time, please? Yeah.

A lost receipt. Uh, that is uh, an hotel of Honorable Wale Kale, a very wonderful man in the city of Ogumosho. Uh, um, my, my regards to him. He's a proud politician. We love him so much. Good evening, sir. It's a pleasure having you around again, sir. Uh, sir, how do you describe the speech of His Imperial Majesty this evening, sir? Uh, this is 21st century of what we want. A new Ogumosho that we desire. Yeah. One to one Ogbomoso. We are all one family. Hearing from the Kabiyesi himself today, you can see that Kabiyesi is not fighting with anybody. What Kabiyesi wants is one Ogbomoso. Nothing like Muslim or Christian, Baptist or whatever. We are one. So what we are desiring, what we are yearning for is one Ogbomoso. Let all of us come together as one. Nothing like let, don't let all religion to divide us. That let us come become one. That one Ogbomoso, nothing like Ogbomoso Muslim, Muslim, nothing like Ogbomoso Christian, Christian, nothing like Ogbomoso Ìṣẹ̀ṣe. We are one Ogbomoso. Ogbomoso, one big Le family. If you are in Lagos, and uh, we say where are you from? We say I'm from I'm from They will not say I'm Ogumosho Christian. Barrister They will not say I'm Ogumosho Muslim. One family. one family. So what we are You can see this is Imam Saka and this is this is a Christian brother too. The love has begun to establish so, in Ogumosho. I'm a Sunday school teacher. You can see that imam. this is Imam Saka, so, Sunday school for, teacher. This is the love we are preaching. That is it. One Ogumosho, ah. Don't let us religion divide us. That is in it. In my family, among my siblings, I have Muslim. Oh my I'm God. a Christian, so let us become one. Mo ń jẹran Oh, ah! àwọn all right èmi ń jẹ́ chicken christmas chicken ah, yá ṣe. the same thing kábíyèsí sell today wow oneness oneness Ògbómọ̀ṣọ́ àwọn my name is oyebowale oladayo director of Yuri comfort hotel All right. thank you very much. àwọn ọ̀rẹ́ ọba ni. okay. mo wá ní àwa ọ̀rẹ́ ọba láìsọ wọn kì í dìtẹ̀ nínú ilé wa ènìyàn rẹ̀ jọ lọ́tẹ̀ ní ọba mo wá ní àwọn àárọ̀ bá fi wọn ní nísìmí náà bá ti ṣẹ́ wọn ọmọ ká ogun tí ń já fi yẹn lágbára gan mo wá ṣe kan mo ní ọba wa bàbá kí bènìyàn fẹ́ fàyè dààmú ọba kò ní lọ àyè pẹ́pẹ́pẹ́ mo wá ní ọlọ́run bá ń sọ́ba àmì sàtíà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́ ọlọ́run bá ń sọ́ba wa oníburú fọba àmì ọmọ níbàjẹ́ fọba àmì ọba wa gáàdì lẹ Ògbómọ̀ṣọ́ kó máa sọ kò ní burú fáwa. gbogbo ọmọ ògo máa sọ lọkùnrin pẹ̀lú obìnrin lọ́mọdé pẹ̀lú àlágbà ẹ dákun ẹ má jìnnà sílé mọ́ bíkọ́sì Ògbómọ̀ṣọ́ ò tí ì dùn gan ìlú àwọn lọ́lá lọ́lá ìlú àwọn lọ́ba lọ́ba Ògbómọ̀ṣọ́ ìlú àwọn lóye lóye ìlú àwọn ẹni ọlọ́run Ògbómọ̀ṣọ́ ò ní ìbàjẹ́ wọ́n wá sọ nínú orin mi tí mo fi kí ìlú Ògbómọ̀ṣọ́ látara bàbá wa ọba Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹgẹ Àwórì ọba láì sọ̀tá ọba àwọn fámílì ọba láì sọlódì ọba ọlọ́njà rọba pẹ́ ọlá aláìlá ìlàlá ọlá tànẹ́bùwà Muhammadu wọ́n wá sọ nínú orin yẹn tí mo ṣe jáde ní December tí mo fi sorin fún bàbá wa Ọláoyè ọba Gandhi mo ní ogun kọjá kọjá àríkòkò olú Ògbómọ̀ṣọ́ ooo ìlú tágbéǹjẹ kàtàn kàtó mú kọyán gán sí ìlú àwọn akínkanjú àtẹ̀yàn pàtàkì láwùjọ Ògbómọ̀ṣọ́ lónìí ẹ̀ òkì ń sẹ̀nu rárá rárá èrò ti lọ Ògbómọ̀ṣọ́ ẹ̀bà mi kí ajagun gbàdé akínkanjú nínú ọba dànsá kí bọ́ba wa yóò lè gbàgbọ́ Ògbómọ̀ṣọ́ ìlú tàti bí bàbá mi ò lè bá gbogbo máa sọ ìlú tàti bí màmá jẹjẹ ànábì Àkànní wàláì mo dúpẹ́ dúpẹ́ pé mo ọjọ́ mọ̀ ogbó máa sọ alihamudulilayi. Ògbómọ̀ṣọ́ dáyàtọ̀ láàrin àwọn gbogbo ìlú ọlọ́run ọba mọ́bẹ̀ lókè ni ò sì já mọ́ lọ bẹ́yàn bá lé ẹ́ e títí tó lé ẹ́ e dé Ògbómọ̀ṣọ́ ẹni ìyẹn ọba padà dàdá yóò forí jóná. ogun kẹsẹ́ tí ọ̀sẹ́ ẹgbẹ́ lọ́sọ̀gbọ́n máa sọ àjẹ́ ló kan burú ògùn máa sọ wọn olójú bẹ nínú wọn Salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Orúkọ tèmi ni Abdulgani Yusuf Adeleke. Tí mo jẹ́ coordinator National Youth Council of Nigeria, Ògbómọ̀ṣọ́ North Chapter, Àkọ́bára wa ṣe àwọn Kings Imperial Majesty, ọba Kábíyèsí, Aláìlúwà, ah, Afọlábí Ọláoyè, orúkọ gẹ́gẹ́ di tọ́ọ̀ kọ́rọ̀ jẹ́ kí ẹ̀mí bàbá ó kò fún wa kí wọ́n pẹ́ kẹ́kẹ́sẹ̀ ọlá ọlá wọn ọjẹ oko pẹ kábíyèsí owó pọ. Ya imam, ya imam, ya imam. All right, all right. Wow, God bless you, sir. tough guys tough guys tough guys tough guys <laughs> live in this live in Ogbomoso Palace look at their faces They are tough guys, so oh. they are not gentle guys. All right.